wabarakatu adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́jẹ fún anábìwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún ní kí a máa pàdé lónìí lórí ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń dé sí etí gbọ̀nyín látòrí ìtàkùn àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kún ní àkúrẹ́ olóyè mẹ́kùn ìyẹn ọmọ yáyín abu ayman alaasali ló ti kalẹ̀ báyìí wà yóò sílé agodo láti mọ tukọ̀ ètò ń lọ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ìgbélé ìta tí ń wí láti ìwáṣẹ̀ ọlọ́run ọba àlejò alákòjọ kó gbà lọ́wọ́ wa kó fi sínú mizan àfáàná ti wá àti àwa tí a wí àti àwa tí a gbọ́ ọ birahmatihi ya arhamar rahimin ẹ̀yin olùgbọ́ nínú ilé à ń tẹ̀síwájú lórí agbọ́nrin àlàyé ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́run ọba àlékiọlá ní ọ̀kan ẹ̀kọ́ ṣíṣe ọlọ́run ọba àlékiọlá ṣíṣe láṣo nínú ìjọsìn ṣíṣe láṣo nínú ìgúnran ṣíṣe láṣo nínú ìjírẹ̀bẹ̀ ṣíṣe láṣo nínú ìbẹ̀rù ṣíṣe láṣo gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ṣe àlàyé fún wa ní ìṣáájú ní àwọn ẹ̀kọ́ wa tí ó ti lọ wọn lónìí gẹ́gẹ́ bí a ti sọ ní ìjòkó tó kọjá wípé a mọ̀ wo agbọ́nrin ọ̀tún míì ilé tí ó ní nǹkan ṣe pẹ̀lú sábàbí ní tí àwọn ọmọ ànábì ádámọ̀ tó fi akéńté ní ọlọ́run ọba tí àwọn ọmọ ànábì ádámọ̀ tí wọ́n fi abó kí làwọn nǹkan tó bí kí làwọn nǹkan tó fà á kí làwọn nǹkan tó ṣe sábàbí ní tí ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run tó fi gògò láàrin àwọn ọmọ anabi adam alayhi salatu salam abani babun ma anna sababa kufri bani adam wa tarkihim dinahum wal ẹgbàá ọ̀rọ̀ tí wọ́n ti máa bá a sọ̀rọ̀ nípa wípé ìdí pàtàkì eléyìí tó fà á tí àwọn ọmọ bàní ádámọ àwọn ọmọ ànájẹ ádámù tí wọ́n fi ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n fi abó rán mọ́lọ́run ọba àlejò ọlá lọ́wọ́ tí wọ́n fi ń gbọ́n ọlọ́run ọba tí wọ́n fi ṣe tọlọ́run nínú àwọn olórí ìdí èyí tó fa ilé yìí òun náà ni àṣejù sísàkà ní àwọn ẹni rẹ̀ àṣejù ìsàkà ní àwọn ànábì ọlọ́run àṣejù ìsàkà ní àwọn tí ọlọ́run ọba àlejọlá tó gbé tóbi àṣejù ìsàkà ní àwọn tí ọlọ́run ọba àlejọlá tó ṣe láyànfẹ́ ìwọ̀n nǹkan wọ̀nyí òun náà ni ó jẹ́ sábàbí èyí tí àwọn èèyàn tí wọ́n ti di kèfèrí ìsàkà ní ọlọ́run ọba subhanahu wa ta'ala àfààní báàbù màjá àná sábàbà kófòrò bá ní Adam ọ̀tẹ́rìkì dìnnàhùn wọlgùlówì sí sọlìhìn tí a bá sọ wípé bani adam ṣe nǹkan tí àgbàlérò pẹ̀lú bani adam ṣáájú ká tó lọ síbẹ̀ yẹn àfààní ọ̀rọ̀ tí olùmọ̀ sọ wípé sábàbù kúfùrì bani adam ìdí tí ó fa ìṣekèfèrè àwọn ọmọ ànábì ádámọ̀ pẹ̀lú ọlọ́run ọba àlékọ́lá wọ́n ní gbólóhùn sábàbù òun náà ni nǹkan téèyàn lè so mọ́ nǹkan láti fi débì kan òun náà ní kí ni òun náà lè pè ní sábàb ẹjẹ wọn làwọn ọba àlejò aláìsọ náà lùkọ́ àná pé wálé yẹmúdó bì sábàbí ìlàsàmọ́ ìsúnmọ̀lẹ́yẹpọ̀ pé ẹni tí ó bá ń kórìíra ní ti ọlọ́run ọba àlejòlá tó sọ̀kalẹ̀ àbó ń kórìíra ìdájọ́ ọlọ́run ọba àbó ń kórìíra ìkan nínú àwọn òfin ọlọ́run ọba sùhánà ọ̀tàlá tó ń bi nínú ọlọ́run ọba àlekọ́lá ń bọ̀rọ̀ yẹn bọ̀ látòkè ọlọ́run fálíyẹ́múdúdú bíi sábàbí làsàmọ́ ó so okùn láti ilẹ̀ kókùn yẹn wá dé sánmọ̀ kó wá dìrọ̀ mọ́ okùn yẹn kó wá gé okùn yẹn láàrin kó wá wò bóyá tí okùn yẹn tó bá gé bóyá ìbínú tó ń bí sí òfin ọlọ́run ọba àbí ìkórira tó ní sí ẹ̀sìn ọlọ́run ọba àlekọ́lá bóyá gígé okùn tó bá gé òun bóyá yóò mú ìbínú rẹ̀ yóò mú kúrò eléyìí òní àfáà wa Sheikh Salih Al-Uthaymin oníwọ̀n kò ṣàlàyé agbọ́nrin nípa ti elédèdé nípa ìtumọ̀ sábàb wọn ni ayé ṣé ń ìwá sílùú ìlàsàmà kẹ́ni kó mú nǹkan kan tó yẹ pé yóò so mọ́ sánmà yóò sì tún gùn délẹ̀ yóò wá bímọ tó bá ti bímọ yóò wá ní kánbó láàrin wọn ni wàmínú aidan súnmù yalhabulu sábàbà wọ́n nínú rẹ̀ náà ni a ti yọ wípé n tá n pè ní alhablu okùn àmọ́ pè ní sábàb nígbà míì nítẹ̀síwájú àfa ṣàlàyé pé bani adam wọ́n ní yashmalu rijala wan nisaa tí a bá sọ pé bani adam ó kó sínú ọkùnrin àti obìnrin lè annahu ìdàkíl tí wọ́n bá sọ wípé banu fulan lágbájá ọmọ lágbájá wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé wàhún kọ̀bílà pé wọ́n jẹ́ wọ́n jẹ́ ìran kan wọ́n jẹ́ ẹbí kan ṣàmọ́lá zùkúrọ̀hún wà iná sàhùn wọ́n ní eléyìí ó kó àwọn tó jọ́kùnrin wọn sínú àti àwọn tí wọ́n jẹ́ obìnrin wọn kò sínú ṣùgbọ́n níbí nǹkan níbí ni pé ọmọ ànábì ádámà wọ́n ní gbólóhùn tí wọ́n sọ wípé tẹ́ríkù hún yà ní ìdí kan gbòógì tó fa fífi ẹ̀sìn wọn sílẹ̀ òun náà ni kíni o òun náà ni aluguluwu àfa ní aluguluwu wọ́n ní gùlúwù tí wọ́n sọ ń bí kíni nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ wọ́n ní aluguluwu wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ni kíni o òun náà ni mujawazatul hadi fìfànà òun náà ni kíkọjá àlà nínú káyíyàn èèyàn ṣe nǹkan kan tí nǹkan náà wúyàn lórí ká wá tún kọjá ààyè ká kọjá ààlà ká tayọ ààlà nípa gbígbó ṣùgbà káre fún ẹni tí òṣùbà káre bá tọ́ sí. nípìnlẹ̀ àjíyàn wípé ẹni tó bá ṣe nǹkan dáadáa ká dúpẹ́ fún un àjíyàn pé ẹni tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ká láìsí ẹ̀ ṣùgbọ́n àti dídúpẹ́ fún àti yíyí <clears throat> àti gbígbó ṣùgbà káre fún yàn gbogbo ẹ̀ ó gbúdọ̀ ní boundary ẹnìkan ṣe nǹkan kan tó kù bẹ́ẹ̀ káàtó àfẹ́ bá wí ó gbúdọ̀ ní boundary lápèjúwe anikọ́mọ lọ gbé àwo wá anikọ́lọ gbá abọ́ wá anikọ́lọ gbá òwò wá ní kitchen ìgbà tó ọmọ ń gbé abọ́ tó ń gbàwò bọ̀ láti kitchen ọmọ ṣubú àwo fọ́ àwa fẹ́ bá ọmọ wí tẹ̀mọ́ àní fẹ́ ó bọ́ ó jábọ́ lọ́wọ́ ọmọ ọmọ tí o sì ju ọmọ ọdún mẹ́fà sí méjì lọ ìgbà táwọn wá bọ́ lọ́wọ́ ọmọ àwọn fọ́ àwa fẹ́ bá ọmọ wí àwa mú àwo yẹn àwa fi yá ní ojú àfi yá lára àfi yá lọ́rùn àfi àfi àwa mú àwo yẹn àfọ́kù àwo yẹn àfi mú ète ọmọ yẹn àfi àfi gé àfi rẹ̀ bọ́lẹ̀ jẹ̀mọ́ a rí wípé àlùkò ló wú fi zàmù eléyìí àti kọjá àlà nínú pé a fẹ́ bá ọmọ wí. lójú kejì ẹnìkan ṣe nǹkan dáadáa fún wa ó ṣe nǹkan tó tẹ́ wa lọ́rùn ó ṣe nǹkan tó dùn mọ́ wa nínú àwa fẹ́ dúpẹ́ fún ẹni yẹn a fẹ́ fún ẹni yẹn ìgbà tá a tún wá ń dúpẹ́ fún ẹni yẹn àwọn nǹkan tó jẹ́ àwọn ìròyìn ẹni yẹn a tó ti wá kọjá àlà àtún ti wá tayọ ààlà nínú wípé à ń dúpẹ́ fún ẹni yẹn àwọn nǹkan tí kì ṣe tiẹ̀ àbá tó ń pè ní tiẹ̀ eléyìí òun ni àpèjúwe tó súnmọ́ tí a lè fi ṣàlàyé kí là ń pè ní àlùbùlùwù bùlùwù tá a wá wì ọ̀nà méjì náà ló lè gbà wá o bùlùwù ó lè wọnú ká dúpẹ́ fún un bùlùwù tá a pè ní àṣejù àyìnbó ó lè wọnú ká dúpẹ́ fún ni ó lè wọnú ká ròyìn ẹni bákan náà àlùgùlówù ó lè wọnú ká bẹnu àtẹnu nǹkan àlùgùlówù ó lè wọnú ká láìsí èèyàn àlùgùlówù ó lè wọnú kí a fẹ́ dẹ́kun pé kẹ́nìkan mọ̀ sí kankan mọ́ òun ló fa àpèjúwe ọmọ kékeré ọmọ ọdún mẹ́fà tí màmá rẹ̀ ní kó lọ gbé àwo ní kíchìn tọmọ sì ń bọ̀ tó sì ṣubú àwo ẹ wá fẹ́ bọ́mọ wí ẹ wá mú àwo yẹn ẹ fi kọ ẹ fi kọ one two three ẹ fi kọ sí lójú pé ìwọ mọ̀ yìí ó sì ríra rẹ lónìí ìgbà tẹ́ ẹ fi àwo yẹn àfọ́kù àwo yẹn tẹ́ ẹ fi ya ọmọ yẹn lẹ́ẹ̀kẹ̀kan ẹ tún wá mú ata gúngún ojú ata gangan ata gúngún ẹ tún wá lọ ní tútù ẹ tún wá kú sí ojú ha subhanallah ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá já abiyamọ pátápátá ní o pé a ìyá alágbádá à èyí tẹ́ ẹ ṣe yìí náà ti wá pọ̀ jù o ẹ rí wípé lódodo kò sẹ́nì kankan tó jí ẹ wípé ìtọ́mọ yẹn ṣe kò dà àjíyàn rẹ̀ àdẹ̀ kórìíra wípé kí wọ́n bá ọmọ yẹn wí ṣùgbọ́n ìbáwí tí wọ́n bọ́mọ yẹn wí yẹn ìbáwí yẹn ti ju déédéé láìfí tó tọwọ́ ọmọ yẹn wá lọ àwo lọ́mọ fọ́ àfọ́kù àwo ẹ fi ya ọmọlẹ́kẹ̀ ẹ wá tún lọ ata lójú ọlọ ẹ tún wá kó sínú ọgbẹ́ ilé tí ó wà lẹ́ẹ̀kẹ́ ọmọ nígbà tẹ̀ ń ya ní abẹ tẹ̀ ya tẹ̀ fi àfọ́kù àwo tẹ̀ fi ya lójú tán ẹ wá kó ata sínú rẹ̀ gbogbo ayé ni ó bẹnu àtẹnu irúfẹ́ òbí bẹ́ẹ̀ pé eléyìí tẹ wá ṣe yìí ó tuntun wá ẹ ti kọjá àlà so definitely níta ń ṣàlàyé ni wípé ìkọjá àlà bó ṣe wà nínú ká dúpẹ́ fún ni bó ṣe wà nínú ká yin ni bó ṣe wà nínú ká gbóṣùbà káre fún yàn náà ló wà nínú ká bá nìyí so ojú méjèèjì òun náà ni ìkọjá àlà wa ọ̀rọ̀ tí àáfà sọ wípé asọ́líhùn wọ́n ní ìtumọ̀ asọ́líhùn ní Yorùbá ní pọ́nbélé òun náà ní kíni o òun náà ní àyànfẹ́ àwọn àyànfẹ́ ọlọ́run torí wípé àfààní asọ́ọ́lẹ̀ wà lẹ́bi kọ́ọ̀nà bí hakiláhi wà hakilẹ̀ ibad wọ́n ní ẹni tí ń jẹ́ asọ́ọ́lẹ̀ tá a lè pè ní ẹni rí èèyàn dáadáa wà lẹ́bi kọ́ọ̀nà bí hakilá òun ni ẹni tó ṣe wípé gbogbo àwọn ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣe gbogbo àwọn ṣé ọlọ́run gbogbo ẹ̀ ló ṣe gbogbo àwọn mọ̀ ṣe ọlọ́run gbogbo ẹ̀ ló dédé ẹ̀ ìyẹn nìkan kọ́ wa haqqul ibad ó ń pé ìwọ ọlọ́run ọba ó dẹ̀ tún ń pé ìwọ àwọn ẹrúsìn ọlọ́run ọba ìwọ tọ́mọlàkejì ní lórí ẹ̀ òfin ráre ẹ̀tọ́ tí ọmọnìyàn ní lọ́dọ̀ rẹ̀ kò ṣàbòsí sí i gbogbo ẹni tó bá ti bọ́ sínú kàtígórì yìí a lè pè ní àsọọlẹ̀ ẹni tó mọ ìwọ ọlọ́run ọba àlejòọlá fún ọlọ́run bákan náà ó sì tún mọ ìwọ àwọn ẹrúsìn ọlọ́run ọba àlejòọlá fún àwọn ẹrúsìn ọlọ́run ọba àlejòọlá àfààní pé eléyìí onáà ní kí ni onáà ní àsọọlẹ̀ ìgbà tí àáfàá tó wá tẹ̀síwájú pé sábàbù kúfúrú ìbàní ádámù ọ̀tẹ́ríkì ń gbé ìnáwó wọ̀lùbù lówó fi sọ̀lẹ̀ àáfàá bá a so gbogbo ẹ̀ papọ̀ ìyẹn ṣe kò sí ní wọ́n á sọ papọ̀ wípé níbàámu sọ̀rọ̀ tí àáfàá tí wọ́n kọtíra tí wọ́n ṣe lálàyé fún wa pé n tó ṣe sábà bíi ìṣekèfé rí àwọn ọmọ bàní ádámù òun náà ní wípé kí ni wọ́n ṣàṣejù sísàkà ní àwọn ẹni ọlọ́run ọba àlekọ̀ọ́lá wọn ní eléyìí òun náà ni ó wà ní ìbámu sí àkórí eléyìí tí wọ́n ṣe ní àlàyé wọ́n wá wọlé pẹ̀lú aya ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ya halal kitab gbólóhùn ya halal kitab àfààní nìdáhùn bí ìpéni ní ẹ̀yin ara bí ẹ̀wá ẹ̀yin lágbájá ẹ̀wà ọlọ́run ya ahlal kitab ẹ̀yin tá a fún tíra tí ọlọ́run ọba àlékọ́lá bá ń sọ pé ya ahlal kitab ya ahlal kitab nínú al-Qur'an àwọn tọ́lọ́run ọba àlékọ́lá ń sọ náà ni àwọn al-Yahud àti àwọn an-Nasara nítorí pé àwọn Yahudi àti àwọn Nasara wọ́n ṣáájú amẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlékọ́lá ṣáájú ó sọ tíra wọn kalẹ̀ ṣáájú kó tó sọ tíra amẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ṣáájú kó tó sọ̀kalẹ̀ eléyìí ti ṣe alukuran kẹrí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa sọ fún aná alukuran kẹrí yìí pé yá alẹ́ kìtà ẹ̀yin tí ẹ ti gba tírà ṣáájú kí anabiwa muhammad sallallahu alayhi wa sallam kó tó gba tírà tẹ ẹ̀yin tí a ti rán àwọn òjíṣẹ́ kan sí ṣáájú kí a tó gbé anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn ṣáájú ká tó gbé dìde ọlọ́run bá ní látẹ́gùló fìdí nìkan látẹ́gùló fìdí nìkan ẹ̀yin tí a fún tíra ẹ̀yin yahudi àti ẹ̀yin nasọ́ra látẹ́gùló fìdí nìkan à ẹ mọ́ ṣàṣejù nípa ẹ̀sìn yìí o ayé látọ̀tọ̀já wàzú alhada mọ́dhán aó kọ̀dà ẹ mọ́ kọjá àlà nípa pé ẹ fẹ́ yin ẹnikẹ́ni nínú àwọn òjíṣẹ́ tí a rán sí yín bákan náà ẹ mọ́ sì tún kọjá ààlà nípa wípé ẹ fẹ́ bẹnu àtẹ́ lu ẹnikẹ́ni nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àlejòlá tí àwọn ti ní ìbánisọ̀rọ̀ yìí ọlọ́run ọba àlejòlá ó dojú rẹ̀ kọ àwọn alkitab torí pé lódodo fàyínàhùn gálàwò fi àǹbíyá yìí wàjáfàwò fi jáníbi àǹbíyáhìn àwọn alukitab àwọn yahudi àti àwọn nàṣọ́ra sáàbà ní fi ẹ̀kọ́ tan iná fún ara wa lódodo a rí wípé wọ́n kọjá ààlà wọ́n yin àyìnbó wọ́n sì bu ẹnu àtẹ́ lu àwọn ànábì ọlọ́run ọba àlejòlá tó ọlọ́run ọba àlejòlá tó rántí wọn kì í ṣe wípé àwọn nàṣọ́rọ́ kì í ṣe wípé wọ́n bu ẹnu àtẹ́ lu ànábì wa Ìsá alayhi salatu wa salam ṣùgbọ́n àyìnbó wọn kó sínú àyìnbó àhọ́bó lórí ìfẹ́ wọn kó síbẹ̀ àwọn Yahudi kìí ṣe wípé àwọn náà wọ́n ṣe àrífín sí ànábì Musa rárá o wọn ò sàrífín sí ànábì Musa o ṣùgbọ́n ní sàkáání ànábì Isa wọ́n fi àwọn nǹkan tí kìí ṣe tiẹ̀ wọ́n fi rin yẹn fún un nípa ti ìbẹnu àtẹ́lù ilé yìí òun náà ni abala tí ọ̀tún àtòsí tí wọ́n kó sí ilé yìí wà ńlẹ̀ ṣáájú kí anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kò tó dé ó túmọ̀ sí wípé àwọn nàṣọ́rọ́ àwọn ní tiwọn àwọn gàláwó ti Isa bùnú Mariama mọ́dìhàn nípa àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá àlejò tó fi rinlẹ̀ fún ànábì wa Ìsá alayhi salatu wasalam àwọn nàṣọ́rọ́ wọ́n kọjá àlà nípa àwọn quality tọ́lọ́run bá àlékúnlá fi rinlẹ̀ fún bákan náà àwọn Yahudi àwọn ní tiwọn àwọn ṣe àbùjẹ títàkà ní ànábì wa Ìsá alayhi salatu wasalam torí wípé àwọn nàṣọ́ra àwọn ní ànábì wa Ìsá innahu ibnullah ànábì wa Ìsá wọn ní ọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàjàlúhù sáàlì sàfàlàfà wọ́n sì sọ wípé ànábì wa Ìsá wọn ní ìkànnì nínú mẹ́ta eléyìí wọ́n ti gbé àwọn nǹkan tí kìí ṣe ti ànábì Ìsá ihun tí ọlọ́run ọba fún ibi tí ọlọ́run ọba àlejòlá ní kó ti gbé e kọjá ààyè yẹn wọ́n yahud wọ́n ní ẹ̀rí àwọn yahudi gẹ́gẹ́ bí a ṣe sọ gàláwó fíhì kọjá àwọn ní titi wọn àwọn kọjá àlà sísàkà ní ànábì wa Ìsá alẹ́ ìsọ̀láàtù wọ̀sálàm kọ́díhán ní ti tàbùjẹ kọ́díhán ní ti ìfi àbùkù kànyàn kọ́díhán ní ti kíkọ ìyẹn ẹni kéré àwọn ní tiwọn àwọn tún ní àbùjẹ ní abala ilé yìí lọ́nà wo àwọn sọ wípé iná òun mọ̀ ọ́ zàníyà wọ́n ní ìyá tó bí ànábìwá Ìsá alayhi salatu wassalam wọ́n ní ní ṣìgàn ni wọ́n ní ìyá wa Maryam tọ́lọ̀wọ̀n bá àlekọ́lá ní kí ànábì Ìsá kó jáde lára wọn àwọn Yahudi àwọn fi àfitì wípé mọ̀mọ́ tó bí ànábì Ìsá àwọn ní zaniya oníṣìnà alágbèrè òní o wàyí náà hó wàládùzínà àwọn sì sọ lẹ́nu ọlọ́run wípé ànábì wa o pé ọmọ ṣìnà ni nítorí wípé títóbi ọlọ́run gbígbọ̀ngbọ̀n ọlọ́run kíkàmọ̀mọ̀ ọlọ́run bọ́lọ́wọ́n bá àlékọ́lá ṣe tó tó fi hàn nínú ìran ọ̀nà ìṣẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin ó takò ọpọlọ àwọn Yahudi wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ànábì wa Aisha ó fi ṣe àpẹẹrẹ títóbi bọ́lọ́wọ́n ọba àlékọ́lá ṣe tó nínú ìṣẹ̀dá nínú ìdẹ́dà rẹ̀ ṣe mọ̀ pé aṣọ lálàyé fún wa wípé a sọ fún wa wípé mọ́nlá ayáhùnukù láàyò ọ̀bà ni ẹni tí kò bá rinlẹ̀ fún wípé ó lè dáyàn onítọ̀hún ìwọ ni a gbọ́dọ̀ forí kanlẹ̀ fẹ́niyẹn ìwọ ni a gbọ́dọ̀ jọ́sìn fún onítọ̀hún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi títóbi rẹ̀ hàn wá nípa ìlànà bí ó ṣe dá anábìwá àríṣà àlẹ́ ìsọ̀lá àti wàsálà torí wípé ìpín mẹ́rin ni ìpẹ́ àkọ́kọ́ nínú ìdẹ́dà a rí ẹni tọ́lọ́run ọba àlejò